ṣé èèyàn máa tálíkà títí débi pé èèyàn tún nílé sùn oorun tó jẹ́ pé ọ̀fẹ́ ni látọ̀dọ̀ ọlọ́run wọ àwọn òbí tọ́lọ́run fún mi wọ wọn bọ́n ṣe ń sùn bó tún ń dùn wọn mọ̀ ìyá yẹn wọ́n máa ń gbádùn ẹ̀ débi pé wọn ò tiẹ̀ kí n forí ro nǹkan mi mo dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́run jésù ń gbọ́ ẹ̀mí mi ò ń tọ́ mi mo mọ̀ pé nígbà táwọn ẹgbẹ́ wọn tó ń mèkì owó abẹ́gi náà máa wà tó wọn máa rojọ́ tó wọn máa gbé bọ̀ wọn ilé ayé yìí ṣáá lórí burúkú túnjí yẹn tí mo ti rò bóyá òun ló máa kó ìyá mi lọ àṣìwìrì máa wá dákun ni hmm? wọn tádìkà débi pé àwa gan tún lówó jù wọn lọ ìwọ ló máa máa ṣàánú mi o irú ọkùnrin báyẹn obìnrin kankan ò gbọdọ̀ dé ẹgbẹ́ rárá wọn ni mi ò mọ oyún ẹ̀sìn máa fún nǹkan ṣe sóyún yẹn ni gbogbo wọn ò dáadé àti mọ́ mi bó ṣe ṣe bó ṣe ṣe bó ṣe ṣe bó wọn ọ̀nà ṣóbí làwọn ilé wa bú bí. èyí ah, kí ló lè jarun pájú jàre kí ni. Yétúndé ah. ah. ó sùn ni. orúmú mi kò sí èsì kò sí fáànù kò sí nǹkankan orúmú yàn jọ. kó ṣe ibi tá à ń bí ẹsẹ rẹ Yétúndé kò sí èsì kò sí fáànù Yétúndé máa lọ sí pálọ̀ má disturb wa pẹ̀lú Má sùn. Bọ́ sí pálọ̀. Sún jọ. Kí ni? Tábà sọ̀kọ̀ sọ̀kọ̀. Kókó ṣìkà. Yóò tún máa gbẹ́ lójú o. Ta ló so? Yóò tún lè so. Nǹkan. Ta ló so? Títí kí ló ń pè mí fún? Oyún. Ó dà pé lórí burúkú ni oyún kọ́ ọmọ ni. Ẹni ìwé mi ti ṣẹ́yún dànù o. Kí létí mi ò níṣẹ́ àbí ó fẹ́ kó pọ́fàtì ràn mí. Gbàgbé ọ̀gá Adé, ó máa ń parọ́ irú ẹ̀kọ́. I cannot cope with liars, that's the point. Kí lè tó parọ́ fún mi? Irú rọ́ orí burúkú wo nìyẹn? Mo parọ́ fún mi ò sòtọ́ fún ẹ, bò èmi ṣàtètè jẹ́wọ́ fún ẹ wọ́n ẹni gbogbo ìró obìnrin ló ń parọ́ àdúrà bẹ́ẹ̀ mò jájá lórí aago mi oyún kọ oyún ni èmi ti ṣe kó sì lọ rubbish. àǹtí ẹ ká sàn. ẹ ká yẹ ẹ ká good afternoon. ẹ jọ̀ọ́ ẹ má bínú òun wáyàn kan ní mímọ̀ bóyá ẹ wà familiar pẹ̀lú area yìí. My darling, the only problem I have is mi ò gbọ́ Yorùbá rárá. Bó ti wù kó kéré mọ́ mi ò gbọ́ rárá. I'm sorry, please. Uh-uh, má ṣe panijà ti ah, ṣé bí yorùbá mo gbọ́ tẹ̀ ń sọ lóra lóra sí. no seriously are you were you listening to my conversation. a ní mo gbé mi ò gbọ́ yóò bá ah, mi ò gbọ́ yóò bá don't one bit mi ò gbọ́ rárá. ẹ wo mi ì travel kúrò ńlẹ̀ yìí o Ah, etí mi ò di náà mo gbọ́ mo gbọ́ tẹ̀ sọ Yorùbá lórí. ó dàgbọ́ lórí burúkú nìyí. Ah, ah. I wasn't speaking Yorùbá I was speaking Spanish. àti kílà gbé kílẹ̀ jù kí ni gbogbo yẹn. ó dàgbọ́ ẹja wèrè ni. mo ní size yín omi kan láyé yín lọ́sọ̀ọ́ yín ni o. ó dàgbọ́ lórí burúkú lélẹ̀. Eh, mo ní size ẹjọ́ o. olórí burúkú bóyá wọ́n tiẹ̀ kúkú ràn wá ni mo ní mi ò gbọ́ yóò bà ó dà tí bá sọ ó dà mi ò gbọ́ mm, mm, mm, mo di ni mí olóṣèlú olórí burúkú frustrated woman being. I'm trying to explain to you. Mr. traditionalist listen I like you. ẹ má bọ̀ ah. láyé yín ẹ má Mr. traditional mọ́ ẹ lè pè mí culture ẹ lè pè mí culture. Okay, Mr. Cultural, eh. listen to what I'm telling you. It's not I don't have money. Oh, yeah, come, come. Kini? I've got 17 naira. You're going to come to Abuja and collect 30 naira. Ṣé ìgbọ́sọ̀rọ̀ lè tán ṣe lẹ́nu? Nígbà tí owó ọkọ̀ jẹ́ 17 tó jẹ́ 100 naira. Ẹlẹ́fẹ̀ẹ́ mi 17 naira. Kẹ́mi WhatsApp já. Abuja kí n ṣé máa wọkọ̀ wá ni àbí máa wọ plane wá? Come, come, please. Torí 30 naira. Ẹ mi lówó tèmi pé. Let's talk, please. Let's talk, please. Kí ni let's go? Ẹ fún mi lówó. Kí ni let's go? Okay, you know well. I'm sorry. Wait, wait. I'm trying to talk to your colleague. No, to, to colleague. To your colleague. Your colleague. Please. Full on Please, I will give him. Let me talk to him. Listen, mister. You are a very good man. Oh, nice man. Very, wonderful man. Mo ṣe pé mo lówó, mo ní owó bíi ṣẹ̀kẹ̀rẹ̀. Mm. Ọmọ olówó ni mí, but mi ò ní náírà. Dọ́là àti pounds ni mo ní. Mo dẹ̀ ń try láti explain fún yín. Mo ní seventeen naira ń bì tẹ bá mọ̀ pé ok ẹ jẹ́ ká lọ ṣe. èmi jẹ́ bíi mọ́là tí ń sẹ́ owó ńgbà tẹ mọ̀ pé fẹ́ sẹ́wọ́ ẹ̀ lè gbá sábó lọ ẹ̀wẹ̀ mọ̀jẹ̀ tẹ̀yìn èmi ò ní tẹ̀lé yín kò mí o ẹ̀ bá ní dọ́là ẹ̀ bá ní pàǹtàlì ẹ̀ bá ní rìyà ẹ̀ sàfẹ́ mi lógo. ẹ embarrass me. ẹ àfẹ́ embarrassment àbí lẹ́yìn kẹ́ mi lọ nígbà tí mò ń pèrò mo sọ fún hundred naira ni o hundred naira ni ẹlẹ́fẹ̀ ẹ wá lẹ̀ ẹ ń kó seventy naira. okay there's nothing i can do mo ń try láti explain fún ẹ my dad and mom wọ́n wà pẹ̀lú obama. láyéláyé ẹ má pè lórúkọ mọ́ láyéláyé yẹn mọjọ́ orí mi. okay then god what what i go pocket man. ẹ jàre ẹ jàre. ẹ fẹ́ mi lówó ẹ̀rọ oh tó ẹ fẹ́ mi lówó ẹ̀rọ. Oh ah, yes kile ó ń tabọ̀ lé ní. kò lè jẹ́ báàgì yín ṣé báàgì yín rè ta. báàgì mi kọ́ mo ṣe mistake gbé báàgì. Ah, ah. ẹ sì ní èsè kése kése id card yín rè kése yín rè. ẹ mo ti ọ dábẹ eléyìí mo ṣe fi sí nínú mọ́tò. id card yẹn ti bìkan ẹ ti ṣe tíátà ni. mo ti ṣe fíìmù rí lamẹ́ríkà amẹ́ríkà ni. amẹ́ríkà ni ẹ ti ṣe ntp ni. as in um, chapter. nigeria chapter. association of nigeria theatre practitioners. ẹ eh, yẹ the american chapter. america kí lẹ pè. american chapter. america chapter chapter chapter chapter chapter àbí Ibrahim àbí Ibrahim sata lọ́rọ̀ yìí ni tí ọ̀rọ̀ yìí ni ẹ wo tí má gba yín ní ojú tí má gba yín ní ojú àti sata àti Ibrahim ẹ complete gbogbo ẹ̀kọ́ ni. I'm sorry. ọlọ́run gbọ́. I'm sorry. Ẹ fún mi lówó. Mi mọ̀ pé inú bọ́ọ̀sì ni mo wà, I'm sorry. Ẹ fún mi lówó, ẹ fún mi lówó. Please beg your colleague. Àti ẹ fún mi lówó, ẹ fún mi lówó. Ẹ fún mi lówó, ẹ fún mi lówó. I'm sorry, baby, I'm sorry. Kí lẹ di síbí? I'm sorry, baby. Kí lele? Nothing, ma. Aṣọ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí kíní? No tẹ̀sẹ̀ bá ti wù àti ọ̀dà lẹ́mọ̀ọ́ranjú ẹ wo láàrin èmi àti ìjálẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni kò síbi tí mo ti lè rí láyé mo ti má kí ojú yín o mo ti má kí ojú yín o ti má pàdé yín tọ́ílẹ̀tì ẹ̀ wọ bẹ̀ lọ o ti má pàdé yín ẹ wo ẹ jẹ́ sọ̀rọ̀ lórí ọ mo ti má kí ojú yín o kí lọ fẹ́ ṣe ẹ fẹ́ ògì mi ẹ fẹ́ ògì mi orí yóò da. jáde ẹ fún mi twenty naira. lọ́jọ́ mo ní agbọ́n ní ogun bá. pọ̀ ọlọ́run. mọ́tò rèé mọ́tò rèé mọ́tò rèé ó yà kọ́ bẹ́ẹ̀ tóbi tóbi fẹ́ tóbi tóbi tóbi tóbi tóbi tóbi tóbi tóbi tóbi tóbi. baby what's up. hello. how are you. mo oh, okay. sorry n bolẹ lọ. mo lọ sí New Bodija. new. New Bodija. right okay okay. sọ àlà ṣé mi lè gbé ẹ ká máa lọ. oh ṣé bẹ́ẹ̀ ń bọ̀ sí ẹ̀ rí rain spot kankan red by wọ́n customize plate number yeti mama one. ah no no mi ò rẹ́ ní kí oh my god mọ́tò mi ni ó ní little ford mo wá fẹ́ kọ́ sáré ṣe eh. so that's why i had to wait mo ń jó kán bá mi gbé la um, no camry camry two thousand and nine wa. camry. two thousand and nine camry two thousand and nine. ẹ eh, sọ́ọ̀rì pẹ̀lú gbogbo nǹkan tó sọ yín sí ṣé mi lè drop ẹ̀. yeah why not ṣé mọ́tò yín rèé. yeah this is my car. ah cause uh, roll down ṣó lè sí i no kò ní sí ẹsẹ̀ ní oh that's the problem mo ṣe àǹsọ ní ewúbẹ yín làágùn mi ò lè wọ mọ́tò tí ò lè i ah àbí kí that's the problem mi ò lè wọ mọ́tò tí ò sorry má bínú ó di two many hours tó ti wà ah no kò tí ì fifteen or twenty minutes la àbí kò lè ju twenty or fifteen minutes. yes. but sorry about this weather. nature lele is a natural is vitamin C. vitamin C. yes. yes. ah sorry mo ti rí ṣé òbínú. no no no no no. mama on guys have a nice day. all right yetunde ah, yetunde kò mà ti mọ́tò bóyá kò pè bóyá kò pè padà ó ń dẹ̀ ṣe wó mi. bọ́dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́dá àpò kù o máa pẹ́ ń bì dáadáa bọ́dá yetunde olóògbé burúkú ni ẹ o. mẹ́ta lọ but ẹ ṣọ́ pé àwọn tó máa wà pẹ̀lú mi àwọn room members mi wọn kì í ṣe olóòórùn ṣá. olóòórùn bá wo. listen listen Walter I get irritated easily I hate people I hate dirt I get mad with it. ẹ sọ̀rọ̀ ní abẹ́ ǹjọ́ torí àì. Hmm. anyway it's fine it's okay ẹ mọ reason ṣe rí hostel tí mo wà tẹ́lẹ̀ Portabell ló mess up. Ah, èmi kò lè ṣe yẹn ah, tí n bá máa sọ ní bí mo ṣe máa sọ kò mess up iṣẹ́ ah, oríṣiríṣi ló wà èwo làbúrò máa mess up. it's okay okay mo máa gbàbẹ̀ mo trust judgement ẹ but the point again ẹ má gbàgbé nǹkan tí mo sọ fún yín nípa dáàdì wọn ní ti má ní ìdòwò kọ̀ọ̀kan kí n máa gbà lọ́wọ́ yín pété àwọn bá dé wọn máa fún yín ṣe mọ̀ pé wọ́n wà ní America pẹ̀lú Obama mm-hmm. wọ́n ní ìdàtí help pẹ̀lú second time. ẹ̀ ṣe ti gbọ́ oh, please tó ti má ti dé ti má ní ìdòwò ṣe máa fún mi yes or no. ẹ ẹ mo kàn fẹ́ràn dáàdì rẹ dáàdì rẹ kò mọ̀ mí rí kò rí mi rí wọ́n dẹ̀ ránṣẹ́ sí mi pé kí n má bá wọn tọ́jú ọmọ àwọn o pé táwọn bá dé o àwọn máa fún mi dọ́là dọ́là àwọn dẹ̀ máa mú mi lọ sí Amẹ́ríkà o ah bàbá dáadáa wa o bàbá gidi ni láì tí rí wọn gan mo ti fall in love pẹ̀lú wọn. listen ma'am it's fine You talk too much. I, I, I get irritated. Èèyàn ah, Stop! Stop! That's not funny. Uh-uh. It's not funny. Funny. Hey. Eh, eh. Anyway, she any passport. Uh-uh, Ikelu. Maya, yà níbẹ̀ yẹn. Mẹ́ẹ̀mẹ́jọ ni hundred naira. Stop! Kò she rí passport báyẹn mú sọ. I mean international passport. Dem ma fi travelers America. Oh no. I'm fún mi problem because I don't know what to do, man. Eh? Oh God. That means Mama máa immigration. Uh, Head of immigration. <laughs> Mama máa need àti ṣe passport fẹ́yìn àti àwọn family Uh -huh. Is it fine? Ah, dada. Good. <laughs> Look at me. Ciao, ciao. Huh? Be a good mom. <laughs> Love you, baby. Bow. Dodo. Do dodo. Ciao, ciao. Hey. Mo jẹ̀fọ́ sí America ìfọ̀tí amẹ́ríkà rẹ mo jẹ ìbáyìí torí pé máa lọ amẹ́ríkà wọ́n ti ń fọ́ mi létí láti nàìjíríà kò sí problem èsì wàhálà ìkòkò tó bá máa já ta ní ìdí àkúkú gbóná. Ah, Kale. Is this how you greet in Nigeria? Oh, mo ń kí ẹni mo ní Kale o. No, seriously, ṣé bẹ́ẹ̀ ṣe máa ń kíyàn ní Naija ni? Jọ má bínú, níbi tí wọ́n ti ń bọ̀ báwo lẹ ṣe ń kíra yín o. Ok, Bizana kò sọ pé hey ọyọ. Mo rò pé chai àbí tai lẹ máa fi ń kíra yín ni. Do you know one thing I fucking hate about Nigerians? You're not freaking ready to learn. Uh, yes, that's the truth. For your information, you can't be whiter than the whites. So kó jọ kó Anyway, Sorry to disappoint you. I was born and brought up in the States. I see. New York to be precise. <laughs> New York and the Santa. Ó dé bẹ́ẹ̀ rí. Amy, I want wọ́n wanna be, Jojo, ti lọ London, I've been everywhere. sugar, been in school for fucking three years. That's the truth. Take it or leave it. and <laughs> you could not graduate. Wanna uh, be. Stop Amy. being fake. You're so fake. Wanna be me? Ah, wanna be. Who is wanna be? Who is wanna be? You. Ow. Go straight. Ask me. Ó jọ pé àjọ máa room kan náà ni. How we going to be in the same room together? Wo, ma worry, ma deal Shan Green Shangreen she wanna be. Who is wanna be? Mule Sono, you are very razz and local. That's why I can stay with you, you understand? Like, duh. I can't even cope with you too, because you are fake and you are not real. Office keeping rubbish. She said, I'm going to leave. You're Hell going no. to leave this room. Ìwọ yàrá yóò by me at àti ẹ. Yàrá yóò lè gba èmi àti ẹ máa ná. Is this the way you people behave? Yeah. Oh my God. I gotta go back to the state now. You are so fake. We state. Oh, okay. When the sun rises up and the shadow is descending, every beat of ah, God bless America. Gosh, I miss home. Joe, kí lorúkọ ẹ̀rùn tó ṣe iná? Ṣé mi? Mm-hmm. Like my hair. Yeah is a lace wig. Mm. It's called lace wig o. Oh. Lace wig ni. Mm. But gong gangan Ankara wig non ń àbí brocade wig. Yes, tó shila si America. Èmi <laughs> ò ríru really ni mo ṣe I'm from um, America, New York to be precise. Oh, really? Yes. Um, <clears throat> um, um you know, um, could you write? Yeah. Could you rats? Rat. Oh, sorry, right. rats, rabbits, squirrel. Sorry. Um, she o notice pé inú mi ò dùn láti alẹ́ àná tí You know, because um, um, mommy àti daddy won't pay me. So wọ́n pay me láti mọ bí night me. So it's so terrible, you know. It's so disgusting. It's so horrible. it's so it's so it's, I'm flabbergasted, you know, mm. because um, daddy worked pẹ̀lú Obama mm. for hmm. the second time. You know, Obama is from Kenya, and um, Auntie Michelle is from Ondo State. <laughs> yes, of course. It's from Ondo State. <laughs> Ọmọ ìbàjẹ́ mẹ́. <laughs> Um, báwo ni o ṣe mọ̀ pé mo bàjẹ́? Um, mọ̀ pé àwọn ọmọ olówó bá ṣe rí nìyẹn. Tinubu bá bí mi ń gbà mí gan máa ń fọ́ nǹkan lé wọ́n máa bẹ̀ Anyway, that's not even important. Please, um, is there any way to only organize private um, tutorial because. Kokosh. Yes, I coach me in the room. No, kò síbi kankan tó ti ń ṣerú ẹ̀ náà ìjà bí alamẹ́ríkà ṣá. No Togo. <laughs> yeah, God bless America. Um, Kudirat. Yeah, Kudirat. Kudirat, no, Kudirat, Kuburat, everywhere, try over. Um, masters ló ń ṣe, right? Mm-hmm. Wow. Pray you get there. Of course, <laughs> I'm going to do my masters in Yankee and maybe I can do it in Manchester in America or London. Pẹ̀lú one point two GP. yes, <laughs> yes, yes, yes, possible. Yes. Um, please, um, on Olafo lecture, right? Mm-hmm. Oh, thank God. Please, can you help me do something? Um, since it's not Olafo lecture, kàn bá mi lọ kó fún porter ó or you mm. can just bring it back to the room, please. Mm, ó máa dà bẹ́ẹ̀, mo ní iron eh. mm. Thank you. Mo ṣẹ̀ṣẹ̀ realize pay girl you need brain waves. ẹni tí bonnet orí ẹ̀ jáwọ́ ó yẹ kó wá nonsense. like please osh Kudirat please Kudirat please Kudirat play olóyè búkú làwọn ọmọ yìí o swear báwo tó ṣe fẹ́ tó ṣe báyìí Kudirat please America New York eh, bolo tó wà lamẹ́ka yẹn náà Manchester Manchester ò sí bẹ́ẹ̀ jọ kó Who is that? You can come in. Come in. Come on in. Mm-hmm. what's up? Ah, Yétúndé. Báwo? okay. Wo jọ. Ṣé bá mi rí bag pure water mi tí mo gbé sẹ́gbẹ̀ẹ́ bed kí n tó Pure water. What's pure water? Okay. O mo nǹkan tí pure water jẹ́ màá sọ fún. I don't. Máa màá sọ fún ẹ kò Purified water To wà nínú sachet nylon. Òun ni pure water. Mo gbé síbí kí n tó máa lọ lé Oh ṣé nǹkan tí wọ́n pè ní pure water ni. bẹ́ẹ̀ni. ó bá ti ní sachi water. ah o ṣe fún corrections thank you for correcting me ẹ jọ ṣó bá mi rí. Um, yes mi ò mo fẹ́ wẹ̀ mo ò dẹ̀ lè lómi tó ń jáde nínú tap torí germs so i had to use that one because i know it's poison. ẹ wọ́n ní kọ́tọ̀kọ́tọ̀ tó ń sọ fún mi nítorí germs wọ́n bá mi wọ́n pure water mi o kí ló ń ṣe lẹ́ẹ̀ náà. Ah. I'm sorry, I'm, I'm, I'm, I'm supposed to authority go get me. I'll just call my dad. Mama said like 20 gbẹnu sọmọ kí n má sọ fún ẹ bọ́nẹ̀tì kan ti jábọ́ lórí ọyẹ kan fi síbẹ̀ tó bá mi wá pure water mi tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ sórí everybody ló stẹ̀ orí ló máa gádà sí room twenty five kìlìngàn kìlómítà kakọ. please don't beat me please ó mọ̀ pé mi ò lé egungun ó dẹ̀ mọ̀ pé egungun ìyá ló wà lára please just. èmi mo lé ìyá àbí èmi ló gbélé egungun tí bá mọ ẹ tí bá kun ẹ sí méjì wo aya ṣí ẹ mọ bá mi wá báàgì pure water mi o bá mi wá báàgì pure water mi wo bó ṣe rí. i'm sorry mi ò mí ìpele egungun ìyá ni mi because ọmọ pé ọmọ tálíkà ni and i was born in the state you know what i'm sorry ọmọ pé ojú mi lọ àǹtí mi ẹ jọ. tálà àǹtí ẹ ṣé mo jù ẹ lọ ni mo jù ẹ lọ ni mo ṣọrẹ o ṣọrẹ o ṣọrẹ o. mi ìdàgbọ́ ọmọ kékeré ni mi torí mo ṣe ṣe bọ́ọ̀yì please. má ṣẹlẹ̀ ṣe o torí múra nísinsìnyí ó yá bọ́tà bọ́tà kò múra nísinsìn kò wọṣú ẹ kò jáde kò lọ ra bag pure water mi fún mi kí tó dé kí tó lajú mi kí tó lajú mi máa pa ẹ́ bó ṣe rí kọ̀tọ̀kọ̀tọ̀. you know the thing i used to do in the nursery Ibidu i'm sorry Ibidu i'm sorry orí ìbùkún lọmọ ẹ kò sí nǹkan téèyàn ṣe ṣé ó máa já sorry Ibidu oh my god i need to talk to her Ibidu. Ibidu ma Ibidu ma ṣé ló máa calm down ṣé o máa calm down. I've been begging her since. I said I'm sorry. Emma, má dá lóhùn yín wọ̀nyí nǹkan yàn. Ẹ wo nǹkan tó kọ́ sọ fún mi mo bèrè omi mi lọ́wọ́ ẹ̀. Ó ní èmi Raz, bony structure, ìwọ ilé yìí. I take crazy. yìí sí my Ṣé blind àìsí ẹ ni? Má dẹ̀ fọwọ́ gbà lójúmọ́ kẹ. you. o rí ọmọ yìí ò ń bá jà yìí? Èèmọ̀ òun ò bá Eh, jà fún un. Ọmọ sórí ìjọba tó kọ́kọ́ wá bí gan tèmi náà kọ́kọ́ rí i tó kọ́kọ́ bá mi sọ̀rọ̀ ibi gan fara ya ju tiẹ̀ lọ àmọ́ nígbà mi wá mọ̀ pọ̀ mo lówó ni ẹ̀ ọmọ olówó máa ń wọ́n máa ń mùmù díẹ̀ díẹ̀. ẹ ṣe ọtẹ màdà ẹ jẹ má bínú mà ṣé ń support ẹ ni mà. mi ò support ẹ mò ń dá ní sùúrù mò ń dá tàṣàrán fàṣàrán mò ń dá tàṣàrán fàṣàrán ni ìjọ ìbátúnṣe bá kó pè mí màá bẹ́ẹ̀ báwí fúnra ra mi. ẹ̀rù ló ń bọ̀ mí mo fẹ́ ní waterborne disease. ẹsẹ̀ ti gbọ́ ọmọ yẹn ń gbà mí òun mo fẹ́ water ṣé mi omi omi mi lọ́wọ́ ẹ̀ kò fi wẹ̀ omi lọ́wọ́ ẹ̀ kò fi wẹ̀. mi sọ bójú. wọ́n wọ́n mi mi fún mi o kí tó gbá ojú ẹ̀ mọ́ gírí. Jesus Christ is this a school. ẹ wà ní sùúrù òsì ilé màmá rẹ àti bàbá rẹ hostel ló wà ṣó ti yẹ ẹ yẹn èyí tó bá dẹ̀ ṣe ń bí náà gbó máa bá wọn ṣe tó bá di jọ́mi tó bá mọ̀ pé ó fẹ́ wẹ̀ pé kò sí sterilized water tó máa fi wẹ̀ wàá dé wàá bá mi máa fún ẹ ní nǹkan tó máa bó jẹ́ tàníyá ni àbùsí tómi àṣeṣe fi wẹ̀ ikú ju bẹ́ẹ̀ lọ ṣó ti yẹ má lọ má lọ má lọ má lọ má lọ oṣù dànù jọ má lọ. Can I go? Ẹ má lọ má lọ pẹ̀lẹ́. Kiss kiss thank you. Má lọ má lọ. Thank you mommy. Ẹ gbọ́dọ̀ mi ṣe máa rómi mi gbà ọ́. Má lọ sórí ọmọ yẹn ó mú mú dẹ ó rìn dì sọ̀rọ̀ mi yé ẹ àmọ́ máa pa á sórí bàbá rẹ̀ bàbá rẹ̀ lówó lọ́wọ́ bàbá rẹ̀ wà influential àbí kẹ́ ẹ̀ ti ń pè é sórí irú àwọn ọmọ báyìí wà má fowó ra lórí ni wà á má fowó ra lórí déédéé wà á má fowó ra lórí déédéé bó ṣe wà yẹn báyìí tí bàbá rẹ̀ bá ti dé láti campaign tó lọ hmm. èmi rẹ̀ jọ ń lọ Amẹ́ríkà. kò sí nǹkan tí ojú ọmọ tálíkà ò kì í rí o. kí ló tún ṣẹlẹ̀ ó dá mi lójú pé ọ̀rọ̀ americana roommate yẹn ló tún sọ. you know tó bá jẹ́ wípé bí mo ṣe ṣe tán gbà yẹn lówó wà tí mo lọ ṣe masters mi straight ṣé irú ọmọ ìgbére yẹn á máa rí mi fín mo ṣọ́ wípé òun àti last born wa náà jọ máa jẹ́gbẹ́ ọ́ kí yẹn gan jù lọ pàápàá. o máa rò bẹ́ẹ̀ bílé ayé dẹ̀ ṣe tún rí nìyẹn wo o need láti submit ara ẹ̀ fún ni if you can't beat them you join them. join ho bọ̀ nǹkan tó yẹ ni wípé kò séèyàn tí mi ò lè kó pẹ̀lú but girl yẹn is so freaking rude èmi ò dẹ́ ní issues pẹ̀lú ẹ̀ òun àti Bídùn náà máa ń jà all the time so kí wàá ní tèmi wo wàhálà ti filẹ̀ ni sórí èmi ò tẹ́lẹ̀ wait àti meet girl yẹn ìtorí irú wọn bọ́ ṣe wà yẹn wọ́n máa ń lówó lọ́wọ́ wọ́n dẹ̀ máa ní connections èmi dẹ̀ need. mo ti gbà wípé àtẹ̀sínẹ̀tì yẹn jẹ́ àlọ́ oh. jẹun. dadi hmm? ọ̀rọ̀ tí mo bá yín sọ kù. ọ̀rọ̀ wo nù ẹ̀. tí mo sọ pé kẹ́ fún mi lówó díẹ̀ kí n máa fi ta ọsàn àgbálùmọ̀ tani bíi pineapple bíi apple bíi watermelon. thank you daddy. <laughs> o ti rán mad o kàn lẹ́yìn sọ fún ẹ ló ti ya wèrè tó serious tíkì wèrè o ní mo sọ fún ẹ ìfùfù tó ń bá yẹ kiri ńkọ́ kò sí yẹn bẹ̀ mọ́. ẹyin náà wò wàhálà yẹn ti pọ̀jù fún mi ni kí n tó ro fùfù kí n tó pọn kí n tó kiri lọ. Ah. watermelon ló wá kàn. iná tó máa gbóyàn yẹn. jẹ́ sọ kankan fún ẹ ṣé ẹ fẹ́ pa mí ni èmi máa sanwó ilé èmi máa sanwó oúnjẹ máa sanwó ná máa dáyẹ lókòwò àbí lẹ́yìn ìgbà yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan màá tún máa sanwó sukú àǹtí ẹ̀ ṣé bóri ti máa ń pè bá mi pè jọ yẹ tó dé o bá mi wá kankan ránṣẹ́ o kò sówó ńlẹ̀ o ṣé ẹ fẹ́ pa mí ni. dáàdi yẹn inú ẹgbẹ́ ọkọ̀ tẹ̀ ń sọ ẹ máa pe sista mi kọ́ sẹ́ǹdì owó sí yín ẹlẹ́kẹ́ máa sẹ́ǹdì owó sí wọn náà ẹ wò ẹ̀yin lẹ́bí wa o ẹlẹ́kẹ́ máa kíta fún wa. ibi ọ̀kanjú yẹn bá sùn sí ibẹ̀ lèèyàn ń ka sí o sórí owó tí mo sọ yìí tí ò bá ti tẹ ẹ lọ́rùn mo fún ẹ information tó bá ti dalẹ̀ lọ síwájú hòtẹ́ẹ̀lì bójú ọkùnrin mẹ́ta lórí kílẹ̀ tó mọ́ bó jẹ́ mẹ́rin lọ gbé wọ́n á fún ẹ lówó èmi náà tó jẹ́ nú ẹ̀ ọkà balẹ̀ ọ̀rẹ́ orí pẹ́ láìpẹ́. láti ẹ̀fọ́ ni ẹ̀rẹ̀ pa mí lẹ́rìn ìṣekúṣe lẹ́kọ́ mi yẹn. ìṣekúṣe mo ń kó ẹ ìsọkúsọ ló ń sọ jáde lẹ́nu bẹ́ẹ̀ ni. èmi ò ṣe o. èmi ò lówó o. ẹ bá mi wá. kẹ́kí ni bàbá mi kọ́kọ́ lọ́kọ́ what musicians ló yẹ lẹ́bìlì pé ká gbé wá fún campus blast tí tó ń bọ̀ lọ́nà yìí. actually inú Davido ọmọ mẹ́ẹ̀kọrin mẹ́ẹ̀gbàgbé honestly tó bá kọ on stage mi wọn mú wa fi ìgbìlẹ̀ sí eh. stars ní bó ṣe máa ṣe àbí ṣì ní. ara dana na ṣé nǹkan tí gbogbo wa ń tàn án gbé lórí ni. Davido. no no now now eh, mo sọ pé D'banj. Demand Hello. Hello. Let's go whiskey. Me too like whiskey. I prefer, I prefer, yeah, I prefer, I prefer um, Davido. Davido. Yeah. So that, that means we um. Chide. Yeah. What's up? Sorry, um, excuse me one minute. So just yeah. Hi. Hey, what's up? What's up? What's happening here? Kí ló Um, actually, the next um campus blast òun ni à ń plan Lawrence lórí been olórin tá a fẹ́ gbé invite. Jide like you don't know me I'm your friend irú olórin wo lẹ fẹ́ gbé wá ṣé fuji ni àbí hip hop. Um, àwọn hip hop musicians yẹn ni I believe pé mo wà okay. Jide ó mọ mi náà okay anybody tẹ bá fẹ́ lọ hip hop fuji everybody anybody wá bá mi mo máa help ẹ kó jẹ́ pàṣọ kó jẹ́ Wàsíù Àyìndé Wàsíù ẹ̀ ilé ètò wà ní Ìjẹ̀bú-Òde dádì fún un yes gbogbo mọ́tò tó ń gun dádì ló ra fún un really bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ pàṣẹ ọmọlẹ ló ń gbé bq ló ń gbé bẹ́ẹ̀ ni mi ni mo lọ sanwó lé ẹ̀ river valley estate ló ń kọ́lé sí gbogbo iyẹ̀pẹ̀ cement granite everything mi ni mo ra fún un ó ṣe ra range dádì ló gbé fún yín àti ẹ̀ ti lò tẹ́lẹ̀ náà èmi ni mo lò like three years ago àwa la gbé fún un Don jazzy, Don Dada, the bond, um, what to a savage whiskey, BMW, Banky W, Amen Boys, forget it. Oh, uh, we so, have all of them. So, so do you help us? Get... Of course. Um, in that case, we actually cool, cool announce. No, no, no, don't. Ouch. Um, monkey legs, stay there. Sorry, this is my best friend. Oh, <laughs> okay. My announcement, like um, low key. Okay. I'm from a very rich home, but I'm a philanthropist. All right, I All right, Jide, big girl, take um, your uh, time, So darling. how do I ban Mashi? Ring 25, please. I'm sorry, um, can I get your no, number? No, I don't do that. Um, listen. All right, girls. Marrying later. Okay. okay. Bye. Have fun. Bye bye. Thank you. Please, so oh, come with takeaway. Plenty. Never seen my car takeaway, bo. Ibidun, I swear you like to beg. Me, my God, to go and beg. Gang, gang, gang, gang. Well, the Bible says Seek and you shall find. Ask and it shall be given unto you. And the Bible says, beg and so that yeah, you shall be called a beggar. <laughs> ṣé bí bible ṣe sọ nìyẹn. the bible also says that be humble so God can lift you up stop being fake. I'm not an humbler. Anyway. No, I'm not an humbler. Is that what you're telling me? Emma, má bọ̀dá you can be rest assured pé màá mú nǹkan wá fún okay bye darling. Like bye girls myself, bye take away please. Siri listen if I don't humble myself I wouldn't be here with you people I was born and brought up in the state like I'm a humbly or humble. hello. fuck you idiot. <laughs> mo ti dúró dè látẹ̀kọ́ náà. aso. Eh, ok ó gbàriwo. she likes to ẹni táyé ṣe tó ń lògùn ẹ̀jẹ̀ ní lọ́rọ̀ ẹ̀ fílẹ̀ ṣé wàá downstairs mò ń bọ̀ ń sè you're just a local bird. ẹ ibo ló wà. lórí burúkú ọmọ òfò wá tí màá mọ́ mu ṣe. okú o is this your room. hello. hello. ah ẹ kàn. Um, go back and be um, the remaining two cases. And uh, you go check the convenience if they are okay. Is this for you? Yeah. How are you? I'm fine. Uh. Is this your room, your school? Yes. Hey, yeah, How are you? I'm fine. Ah. ah, I like you. Take it. Okay. I like people like you. Yeah. Yeah, from a rich home like me, rich picking like me. Oh, really? Yeah, I was born and brought up in the US. Oh, my name is just... Jimmy Adams. So you are a room member? Yes. Hey. Eh. This is my room. Oh, you're fine. Oh, thank, thank you. you. Look at ah. <laughs> Thanks. <gasps> Mm, my name is um, Jumi Adams. My bad. My bad too. You too, Yanni Mashao. Oh. The two of us, bad, bada, badis. So, bada. Okay. But, um, um, Jumoke. Yeah? In Juno. Um, she o my máa boutique ni? Say that again. She o my máa boutique? Like boutique, bo, boutique, boutique, tó ti máa ń taṣọ. Ṣé o in school ni? Mo boutique. Yeah, mi she boutique. Eh, kí ló wá fẹ́ fi adúrú bàtà ṣe. oh this. yes this. these are just a few of my things my parents allowed me bring to school. adúrú bàtà ẹ. Eh? Adu bàtà. Adu bàtà you don't get like um, um, yes um, but. Um, um, díẹ̀ nínú nǹkan mi táwọn parents mi jẹ́ kí n kó wá sorry. díẹ̀ nínú nǹkan mi nílé tó jẹ́ kí n kó wá lélẹ̀ wọ́n jẹ́ kí n kó púpọ̀ wá. ẹ ní o mọ̀ bó ṣe jẹ́ díẹ̀ yìí èmi náà <clears throat> you know America náà bí mi sí ibẹ̀ ni mo dàgbà sí so àwọn parents mi wọ́n fẹ́ kí n mọ culture wa wọ́n ṣe jẹ́ kí n wá síbí you know but um, èmi um, náà bàtà tó jẹ́ kí n kó wá kò ju um, like seven pairs wọ́n wọ́n gan dọ̀ ọ́ but um, just um, ciao you oh. know yes. Excuse me please my phone. Hey mom. I'm fine. How are you? Yeah, am I? Yeah, I just got here a couple of minutes ago, though. Ọlọ́run o. Eh? Àwọn ilé iná ń pè ní ọmọ olówó. Ó bó ṣe ń ṣàkọ́nà. Um, very bó Very nice. lẹ́yọ kọ̀ọ̀kan. Wàdúró gbogbo nǹkan tó kó wa. Wọ́n yẹn ní class. Ó bó ṣe rí. Ó dẹ̀ tún máa bàjẹ́. Bọ̀ tó bá try dọ́dọ̀ mi, kókàn lọ ṣe mistake tẹ̀mí lẹ́sẹ̀ mọ́lẹ̀ lásán. Ah. Màá nà ó bíi pé màá nà ó kó kú ni ọmọ òṣì bó ṣe rí bó ṣe fáyìn lórí burúkú ọmọ àmọ́ ọlọ́run oh. àwọn òbí ẹ̀ máa lówó bíi wèrè ìyá Yétúndé àti bàbá Yétúndé ojú gbọ̀ngàn lè wà nígbà táwọn ẹgbẹ́ yín tó ń ṣe kíni tó ń ṣiṣẹ́ láti rọwọ́ oh, mo pé ọ̀kadà lè máa máa um, gùn kiri. You know what? ọmọ ẹ Can I call you back much please? kò fáyìn tẹ̀ mí. Okay, thank you very much, ma'am. I love you. tábà lọ síbi kan òun kúrú ó dúdú èmi pupa mo ga màá yà tún bóra dáadáa màá bóra dáadáa màá lè fine tábà jáde báyìí bá gbé báàgì báyìí tí mo pọ̀ bàtà báyìí màá máa ṣe báyìí. Yetunde? Yeah? Oh. Are you okay? Yes. Mo ti model rẹ̀ ni mo kàn rántí. Mo ń sí lolokais. Èmi àti àgbà ni Ìdàrẹ́gò. We're huh? friends in the America. Agbani direct go. Or oh, what? Yeah, direct go. Miss World 2001. Yes. Ah, how did you know? I okay. like you so much. Ehe, torí àwọn ọmọ méjì kan you nínú yàrá. Ìkan jẹ́ Kudi, ìkejì Bidun. They are not good people. Don't talk to them. It's just me and you. Ọmọ ko mo lówó la wa méjèèjì. Okay. Uh, <coughs> American of you Miss you. Oh. <laughs> okay, I'm also a UK returnee. UK returnee? Yeah, same way you're an American returnee. No, I'm from, Am okay, returnee. I'm from America, you're from UK. UK, yeah. I mean, I'm not returnee, I'm UK. I lived here. Okay. <laughs> nice the people you're talking about, our roommate Wani, right? Roommate Wani, your burúkú ni àgàgà Oh, okay. She's a bad girl. I like you though. I love you too. want some Pringles? Yes. Yeah, take some. Yeah. Okay. Hold on, come. I want to go at peace. I want to go at peace. I told you there are a lot of differences now in our way. Mm, just a matter of time. my work. Hmm? Sure, Understanding. You Wow. Here comes the most beautiful woman in the world. Hi. Ah. Mm-hmm. <laughs> Thank you. How are you? I'm Good to have you here. Thank you. Uh, name is Dan. Oh. Dan. This is name. Oh, I. Dan for Daniel. Mm. I. Yeah. I. She's so beautiful. Mm. So charming. Ah, alright. I mi ló yẹ kí ah, appreciate you, mi lójú mi náà <laughs> anyway good you are here thank you Jacob was wá stressful for me. Oh, not really nǹkan try on it. at least your dress is stunning. <laughs> you see, cap gonna look at me one, cause mọ́tò mi bàjẹ́. pẹ̀lẹ́. you are welcome sir. Mm, thank you. Yes, sir. please what can I offer you sir. yeah give me Jack Daniels. okay. double. okay. Or mi taste give me same single. Uh, okay okay sir. what about you mama. um Yetunde Animasha I'm single. Hmm? oh you don't uh, get. Like um, Yetunde I'm single. I was born and brought up in the U.S advance meaning. Okay, we don't marry them. single. <laughs> As in, um, um, young man, please, um, buy me for me a glass of Chapman. <laughs> um, excuse me, uh, Charles, um, glass gone little for me. Um, give me two glasses of Chapman. Like um, two glasses of Chapman. Thank you. Oh, <laughs> okay, you. okay. Mm. Chapman. Yeah, um, Chapman. Chapman all the same. <laughs> Not just me, understand? Like singular, plural, simple. Yes. Man, men. You're right. Women, men, um, women. Abby. Yeah. Box, boxes. Glass cups, glass cupses. Like knife, knives. Flowers, flower vases. So what are you taking? This, the granny. olóṣì ni ẹni ọ̀dẹ̀ dáhùn náà. aláìfarabalẹ̀ mo ti ṣètò àgbo ní ìṣeré òfin mi. ẹ sùn sí bẹ́ẹ̀ kó gba arúmọ̀lẹ̀ palọ̀ sí olórí burúkú owó èrí ó dàbí wèrè shrek. tó tẹ rí ọ̀rọ̀ ọmọ yẹn tí mò ń sọ fún ẹ kì í ṣe pé ah. bóyá nǹkan tó ṣe mo sọ pé ó dáa kí ó dẹ̀ wò ṣùṣùṣù kó wò mí báyìí torí pé mo jẹ́ lówó kó bú mi ìyẹn ìyẹn ò tiẹ̀ dùn mí o ńṣe ló tún fọ̀rọ̀ ránṣẹ́ sí bàbá ẹ̀. àní màmá ẹ wo mọ́mí ẹ má wọ̀rí ẹ jẹ́ kí n yàgbẹ́ tán ah, ó máa fún mi ní reason tó ṣe máa bú mọ́mì mi àti dádì mi torí two thousand naira. ẹ wo kò ah. jẹ̀bi kò jẹ̀bi wa lóòótọ́ tá a bá ní pé ká sọ tọrọ àmọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ó ti pọ̀ ju ẹnu ẹ lọ. mọ́mì ẹ ah, ah. wo kò sẹ́ni tí ò kí ń jẹ gbèsè oh. kò sí kò sí ẹni tí ò ń jẹ gbèsè. kọ́lọ̀ ń ṣàánú wa. àní ó ti pẹ́ tí mo ti ṣe wèrè fún ọ ládùúgbò ẹ má wọ̀ọ́rì má ṣe wèrè. màmí ẹ wò ẹ jẹ́ kọ́ lọ bàjá kọ́ ń Táyétúndé gbogbo ìgbà. ọmọ ìlú dẹ̀ ló kó yìí ah! lórí burúkú. ọ̀gbẹ́ni ní sùúrù ní ti bẹ́ẹ̀ jáde kí ẹ bá lọ bá lọ bá ah! lọ à ìbò fẹ́ máa lọ sọlá ìbùkún ni ẹni máa lọ bí bájú fẹ́ máa lọ ah! ẹ kó wèrè máa lọ nà ọ̀gbẹ́ni fóònù mi kò fẹ́ lọ mú fóònù mi kò ní sùúrù. lọ sí ma ti toilet ìgbẹ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ nílé ni ó dà jọba bínú jọjọ jọ́nà ayé ìbùkún ni ẹ ó dà pẹ́lẹ́ olú ìbùkún ni ayé òní dé olóòtì ó o ti lè jàjú òmò lóbìnrin ni ẹ. má jẹ́ ìjàgbẹ́jú ìbùkún ìjà. ibi ni ibi ni yara wọn mi. oníná máa mọ̀ pé mo ya wèrè ah. ó dàgbé lórí burúkú ni mm. ẹni tó máa wá bú ìyá mi ati baba mi tó ń pè two thousand kó bọ́ síta kó mi. omo mi wa ń bí ìdájọ́ o ìjà kó máa bọ̀ kó wá bá mi. can you call me back oh, no let me call you back I'll call you back I'm driving. Of course, the Red Range. I'm driving, I'll call you back. Bye. Ciao. <laughs> Ẹ bọ́ síta o. Mo fẹ́ ẹ má wọrí. Mo fẹ́ mọ wèrè olórí burúkú. Àwọn owó nìyẹn ìwọ láriwo. Ọmọ wa kú ìyá tó dẹ̀jẹ̀ lé mi lórí. Ta ni kí ló dé kí ló fariwo? Kó bọ́ síta torí mi ò mọ rírì tẹ̀sẹ̀ máa. Yétúndé. <laughs> Yétúndé. Yétúndé. Yétúndé. Ah. <laughs> Ojú mi ò lè tàn mí jẹ, Yétúndé leléyìí. Ẹ mọ̀ bá mọ̀ bá mọ̀ bá dúró dúró. Ẹ ẹ ẹ ẹ àǹtí ẹ wá. Ẹ mọ̀ mí mọ́. Ẹ mọ̀ mí mọ́. Èmi tẹ́ gbọ́ ọkọ̀ wa níjọ́ ní tí mo fi sọ fún yín pé kò síbi tí mo ti lè pàdé yín láyé mi, màá gba owó mi lọ́wọ́ yín. Oh. Èmi kọ̀ńdọ́tọ̀ ọkọ̀ ọmọ létí ẹ̀bọ̀dì agbẹ́ni Ògùnpa ẹ sọ pé ẹ̀yin ẹ ti fi amẹ́ríkà tí mo fi rí nàìjíríà ń bẹ̀ dàgbé. no this is like the first time i'm coming to nigeria kini, i'm sorry. kí ni sẹ́yìn. you're mixing me up with someone it's not me. mo rò pé ọ̀rẹ́ yín ọ̀rẹ́ yín rí orí yín ó sì gbàgànà rí ó dàbí pé ẹ mọ bí ṣe ń lọ. i don't know you. bẹ́ẹ̀ ṣe jọ ní lẹ́nu ẹ mi lówó tẹ̀mí jọ. i don't know you help. help kini. help help kini. Kini help kini. Help I don't know you. Help me. I don't know you. Help me. Nice meeting you, Miss Yetunde. Same here. You Inú mi dùn láti rí yín. Mr. Charles this sọ̀rọ̀ yẹn fún wa gan-an. Oh, thank you. And then. Uh... Excuse me. Oh my God. Shh, my mom, my mom. Hey, mommy. Hello. Oh, ìpẹ̀lẹ́. Wàhálà yẹn máa ti pọ̀ jù fún yín. It's not easy now, mommy. That's politics for you it, of course mo mọ̀ pé ẹ mọ̀ ọba máa rí but just do it for aunty Michelle. Yeah, sorry for the stress. You know, Emo, you know daddy is the only person to live on àwọn Nigerians sọ̀rọ̀ l'American and you really need to do this. Ẹ pẹ̀lẹ́, ẹ lọ jẹun, ẹ lọ now. Ẹ lọ jàmàlà ní All right then. Of course, my British passport is not with me mi ò lè mú wá now. yeah one wà nínú save um, no no no no save the daddy man called Pouncy. I'm not man. All right, mommy, let me talk to you later. Love you, mommy. My regards to Auntie Michelle. Bye, mommy. Love you. Ciao, ciao. Dodo. Bye. My mommy, I want like so much. Auntie. So, ọmọ British kọ́ ni? Of course, I was born and brought up in the UK. Then I <laughs> need Nigeria passport again. Sorry? Ẹ ti ẹ̀ bù wá pẹ̀lú situation tó wà lẹ́yìn sí. Surprise ni Mr. Shah fẹ́ fi ṣe fún yín tẹ́lẹ̀ torí lọ́ọ́ ṣe ni kẹ́ wá sí bíbá ẹ̀. Torí òun àti àwọn ọ̀rẹ́ wọn fẹ́ jọ lọ sí France láti lọ ṣọlódé. France? Bẹ́ẹ̀ni, torí lọ́ọ́ ṣe ni kẹ́ wá bíbá láti ṣe passport, Nigeria passport fún yín. So inú mi dẹ́ dùn pé ẹ ti jẹ́ ọmọ British kọ́. So ẹ à nídìí láti stress ara lórí passport kankan. In fact, Mr. Charles Gomo pé ẹ ní british passport. So torí tèmi náà ṣe jókòó. bẹ́ẹ̀ ni <laughs> thank you but um, I, i think i need um, nigerian passport Money there. Hey, need. a ní mo need ẹ mr shina. ẹ kí ló dé fi sọ need passport. ṣe ajá ò ní gbé yín lọ́mọ lọ tí má ti dé airport ọlọ́run àwọn road safety máa ń disturb I want road safety road safety federal road safety commission wọ́n máa ń disturb mi ní pass ní airport wọ́n máa ní mo need Nigerian passport láti máa cross border. ẹ eh, Mrs. Yetunde. yes Mr. ẹjọ́ nítorí ọ̀rọ̀ mi kì í láìkí máa insult àwọn èèyàn tó bá wọn àwọn tó jẹ́ client mi ẹjọ́ nítorí ọ̀rọ̀ ẹ dìde kẹ síta. Ah, why. I thought you said Mr. Charles said I should come here. mo ní kẹ́ ẹ dìde kẹ́ ẹ bọ́ta torí ẹ mọ̀ ọ̀kọ́ tẹ̀ sọ́kàn sọ kọ́tọ̀kọ̀tọ̀ ni ẹ ẹ bọ́ eh, máa bí. Ah. thank you. ẹ bá jẹ́ ìwé ìkẹjẹ. wá ẹ wá ẹ máa spoil díẹ̀ o ẹ kàn going just like that ẹ kò lè béèrè ibi ẹ lọ gan ibo lẹ lọ ó fẹ́ làwọn obìnrin lélẹ́yìí ẹ kàn dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn ẹ kò rí èèyàn lìbí ni. ẹ kà sùn. ẹ pẹ̀lẹ́ o ẹ rè wá o kídì kí ṣẹlẹ̀. à ń béèrè gẹ́ ọkàn ní hostel yìí ni mà. ẹ̀yin kò wo time kẹ́ tó má bọ̀ ẹ kò wá gbọ́wọ́ yín tírì ti o ti kọjá àti tírì bá ti kọjá kí aláya yín wà nù ilé ẹ̀ lè rí ìyàwó yẹ fẹ́ níṣu lọ́kà ní kókò àti ní láńbó ẹ̀ lè sí ẹ̀ dìpátímẹ́ǹtì obìnrin láwa ẹ̀ ọkùnrin is not allowed. ẹ ẹ má bínú ma ọ̀rẹ́ wa kan la wá wá síbí ìbàrẹ̀ problem ta dẹ̀ mí ni pé a gbàgbé láti gba nọ́mbà àgọ́ ẹ̀ so hostel nọ́mbà ẹ̀ ló rántí láti fún wa room twenty five ló pè fún wa mọ́. fóònù yìí n kò mọ. ẹ má bínú ma màmá. ọmọ alálùbáríkà ni wọ́ọ́. Eh, ìwọ ọmọ hand wash ó dẹ̀ dandan kó o bá àwọn elders shop <laughs> ọmọ dáadáa ni wọ eh, ìpẹ̀lẹ́jáde talẹ́pẹ́ ń béèrè. Eh, gẹ́ọ̀ kan là ń béèrè mà Yétúndé Animashaun lórúkọ ẹ̀ bẹ́ẹ̀ ni Animashaun. Ah, is my very good child ọmọ dáadáa ni is my very very good child ah, ọmọ gidi ni kí ṣẹlẹ̀ kí dè ṣe é sí problem. no ma kò sí problem ó kọjọ pé departmental eh, eh, jams tá a fẹ́ ṣe hmm. ni olóhùn fẹ́ help wa fún láti bá get àwọn Wizkid eh, Pasuma àwọn bíi two face àtàwọn nǹkan tàwọn tó máa wá ṣe déédé àwọn báńkì w déédé wọn ló máa ń wá bí wá wò déédé àwọn báńkì o àṣà o ránmídétí. gbogbo nǹkan tẹ́lẹ̀ sọ́kọ́tà ló sọ fún wa. ẹ pé déédé wọn ìbá wọn ah, ah, ah, ọmọ dáadáa lọmọ yẹn gbogbo ògbà ló máa ń fẹ́ ẹ̀pù àwọn èèyàn gbogbo ẹ̀yin less privilege bẹ́ẹ̀ ló máa ẹ̀pù àìmọye àwọn ọmọ tálíkà yìí máa ń wá bí gbogbo ẹ̀yin tí bàbá yín kò lówó tí bàbá yín kò rówó rí àbọ̀ mọ èèyàn pàtàkì ni wọ́ ìwọ kò ń ṣọ́fẹ́ èèyàn pàtàkì àgàgà ilé mo mọ̀ kí bàbá rẹ̀ ò ṣe èèyàn pàtàkì rárá tọ̀ gbogbo àwọn èèyàn bíi tí náà ló máa ń wá bí ló máa ń ọmọ èyí máa ń sìn nǹkan nìyẹn ìṣẹ́lẹ̀ ní àbí kẹ́ ẹ̀ pé gbogbo ọ̀nà ọmọ pàṣọ kẹ́ẹ̀dẹ̀ máa wọ ọmọ pàṣọ wọn yẹn mo rọ́wọ́ ìyá rẹ̀ lára rẹ̀ ọmọ dáadáa rẹ̀ wà kò sígbà tó wá bí bọ́mọ bọ́mọ alárùbáríkà ìṣeṣe ló ṣe é ṣe ó máa ṣọwọ́ kú dúró ni. sórí tó ṣẹlẹ̀ ń bẹ ni pé ẹ wá fẹ́ rí báyìí ọmọ dáadáa ni bó ṣe wí yín pé òun máa ṣe fún yín yẹn gbogbo yìí ló máa ṣe tó máa ṣẹlẹ̀ ni pé ẹ wọlé ẹ bá ti wọlé ẹ ṣáà fèsì tààrà ẹ ṣáà máa lọ tààrà yàrá kìíní ìkejì ẹgbà bẹẹ ìbẹ̀lẹ̀ wa god bless you my dear god bless you dèdè yìí lè máa ṣoríire àgàgà ìwọ ọmọ pupa ìwọ máa ṣoríire gan o ti dúdú yẹn kò ti mọ̀ àwọn ìwọ pupa ìwà ṣoríire tó pọ̀ jù ah, ilé ìdájọ́ bá rẹ̀ tún bọ̀ ẹ̀bọ́n yà yín wà kankan o. Ah. ta ni ẹ. àwa ni. ẹ̀yin wo làwa ni. hold on ta ni. Um, good afternoon. ah good afternoon ah okay o tálẹ̀ béèrè ẹ káàsán. ẹ káàsán. ẹ káàsán tálẹ̀ béèrè. Um, Yétúndé Animation abirin. Yétúndé Animation. Bẹ́ẹ̀ni. Ẹ̀jọ̀ má bínú ṣé kò sí. Animation àtọ̀ kò sí wàhálà. Àyẹ̀wò kọ̀ promise wa láti help wa láti organize àwọn kọ̀ọ̀kan fún campus blast. Ṣé òun jẹ́ bí artist? No, àwọn musicians ta fẹ́ bẹ̀rẹ̀. Bí àwọn wo ló sọ fún mi? Ẹ eh, ó lọ arrange àwọn musicians. Yeah, bí àwọn Two Face, D'banj, um, eh. àwọn eh, Davido exactly. Òótọ́ ni ó máa ń ṣe bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn gan last week gan ni Fẹlá ṣì kúrò mi báyìí ó perform fún wa. ẹ Fẹlá. alábìínú <laughs> jàre mo mí pé ọmọ ẹ Fẹ́mi àti Kútì wọn wá oh, kọ. <laughs> àyà mi já ibùgbà tó jẹ olóòmọ bá jẹ kùmáyà gan yẹn yẹn important. very simple ó máa ń ṣe bẹ́ẹ̀ ah, kò sẹ́ni tí kò mọ̀ the funniest thing ni pé Adébóyè àti Kúmúyì wọ́n wá last week. àná àtẹ̀wà fún fellowship stop. Ah, ẹ wò even kúmúyà tàdébóyè ó gbé wọn wá gbàdúrà fún wọn bíbáyìí kò sẹ́ni tó mọ̀ láyé hmm. exactly àwọn náà ló dé. looking like a doll doll dolly dolly. <laughs> káàbọ̀ yìí ti lẹ hello. ya hello wo wọ́n ti ń dúró díẹ̀ látẹ̀kan oh. àlejò. Jide, what's up? Ah, fine. Um, good afternoon. I'm sorry, madam Milo. Ṣé mo kọ́kọ́ wọlé ojú mi blank ni like pípé anybody will exist. I'm sorry. Oh my God. It's You're welcome. So, Jide, what's up? Um, actually, in nípa nǹkan tí a jọ sọ ni. Oh, about the artist yeah, thing. Exactly. Okay, now let's go straight to business. Um, àti rò so as kí tá a bá get through um, Don Jazzy. Don that? Don, Don Jazzy. Oh, same Don Jazzy. Yeah, exactly. Guess what? We'll ló ṣe bá mi sọ̀rọ̀ <laughs> wow that's good <laughs> that's so nice. yeah it's oh, so nice. ó kàn bá mi sọ̀rọ̀ náà ni because èmi ní ìkànnà fún ní opportunity láti bá sọ̀rọ̀ wọ́n ti tì mọ́nú ilé ó ń ṣe based on found something so I'm sorry it's bad news. okay. who else who else. Ah, oh Two-Face nǹkan. Two-Face ti marry. no kò ti marry um, ẹ kì í ka news ẹ kì í ka àwọn soft cell magazine ẹ máa ń kà á. And so báwo lẹ ṣe mọ̀ pé Two-Face propose sí Annie Macaulay tó ń sunkún like oh my God I can't believe this I was there I was there anyway one plan fún wedding I brought mọ́mí dẹ̀ ní wedding plan so they are busy um, very busy So you mean if I keep Two-Face wá kọrin kí Annie Macaulay má lè tẹ̀lé wájú so they're are busy. That's yeah. true. You mm. Fuji, you know. Fuji, um, yeah, that would be better. Paso. Ooh. Paso. Yeah, Paso. Wow, freaking hell. Oof èmi mo dẹ̀ bá pẹ́ tó book ṣàṣàǹgì um, airline lọ sí yankee o ọpẹ́ ọpẹ́yẹmí lamẹ́ríkà ó pé ten ọmọ wọn ń ṣe birthday ọpẹ́yẹmí lamẹ́ríkà tẹ́kẹ̀ rí rọkọtọ̀ rọkọtọ̀ báyìí so ọ̀túnla dem birthday ó máa lọ náà i'm sorry who else please. ẹ eh, ẹ eh, ok ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká fẹ́ mi gbàgbé àwọn ètò ti kí wàá get eh, akon. akon. yeah. that guy from ondo oh no sorry akon the ẹ̀ẹ́kan oh that's it wọ́n wà ń kẹ́yìn àwọn àti Davido wọ́n ń ṣe remix ẹ̀ má dá mi dúró mo ti gbọ́ ẹ̀mí ti bọ̀ mo ti wá jọwọ́ studio ni ah. ẹ má dá mi dúró o oh, dúró èmi gangan lọ lọ́gbẹ́. Olamide boy. Olamide wow that would have been the perfect person but it's on tour wa in China Hong Kong Malaysia bóyá tó bá dé ah. ìyẹn máa easy. okay oh, ṣé bá a get whiskey? Whiskey. Yeah ẹ wò tí mo bá parọ́ káyé mi máa dà tí mo bá parọ́ gbogbo nǹkan tí mo wà kí n má rí. Oh, sorry sorry we have trust in you so you don't no, have to no, go. no no no I so... want you to believe me tí mo bá parọ́ káwọn òbí mi máa jẹ́ no right. it's not up to I that I swear tí mo bá parọ́ kí British passport mi kó jó kọ́ má fún mi I swear to God he just sent a message to me ó ní mo ń kà tí mo fi wọlé nígbà tí mo bá best friend mi sọ̀rọ̀ tó ń bẹ̀ mí no, no, not that's nice. Oh, share mini, and he's trying to apologize. Now, let me give you the full gist. When Wizkid was coming up, what's Owasodo daddy, daddy ra instrument for, big guitar fún, piano, everything. But ó di star, until ló máa ń pè mí, ó máa what's up? I'm not his mate. I would never stoop so low. Oh, send text apologize, but I will never accept Ma it. No, no, no. That's it's rude. It's okay, rude. Okay. You don't disrespect people. You don't disrespect. Okay. No matter what you are don't. Oh, sorry, uh, eh, animation. you know what creator padà sí hostel yìí kẹ jókòó kẹ wá hall kan kẹ pé gbogbo àwọn ọ̀rẹ́ yín kẹ mú báírò àtiwẹ̀ kẹ kọ orúkọ gbogbo àwọn list àwọn hip hop artist ẹ eh, mọ. nǹkan tẹ̀mí tẹ̀ fi ní sinmi pé bí a kẹ lọ́kàn. excuse me excuse me i'm a philanthropist bàbá mi ni mo mú after Please, can you guys excuse us? Jide, please, I don't want to be rude. No, it's all right. It's all right. Uh, thank you very much. So we'll get back to you. It's fine, darling. It's fine. Thank you for your time. Think about anybody. Think of it. I'll do it for Write you. Right it. Okay? It's no problem. Ah, gosh. <sighs> Everybody, Mama, wá fún help. Ah, Yetunde, jọ̀ọ́ binu de wa jókòó mo fẹ́ Yetunde, jọ̀ọ́ wo wò wá mi, má bínú sí gbogbo nǹkan tí mo ti ṣe wo mi ì mọ̀ pé mo gbogbo àwọn tó dárúkọ yìí. wọ́n hmm. jẹ́ kí n sọ nǹkan fún ibi ìdùn àgbá òfìfo báyìí ló máa ń dín wọ́rọ́wọ́rọ́ hmm. àgbà tó mi bá wà náà ó máa ń ra lọ ní ṣọ́ ó tán lọ sàn. ibi dùn you are very local. bẹ́ẹ̀ni. I swear mm. kani yankini New York to be precise wọ́n máa gone ẹ̀ down ni cold. ah má gone mi down now ṣe bí mò ń bẹ̀ ni mo ní kó má bínú. you have a razor blade mouth you talk too much ẹgbẹ́ pípípí you talk too much. má bínú ojú so what do you want me to do. o ṣe o ṣe ọ̀rẹ́ mi wo boyfriend mi kò níṣẹ́ ni ah bá mi connect ẹ sáwọn tó mọ̀ yìí kó tiẹ̀ níṣẹ́ jọ. listen Ìbídùn i help people mm. philanthropist ni mi ọwọ́ dáàdi ni mo ti bá ah. but problem tí mo máa ní ni pe mi ò mọ̀ nípa oil and gas o. Ah, ọkọ mi gan ṣe oil and gas anyone tó bá lè bá wa ni kò bá wa. chauffeur telecommunication. bẹ́ẹ̀ni kò sí ìtí kò lè ṣe èèyàn dáadáa dẹ ni. ṣó máa ṣiṣẹ́ glow. glow. yes. ah ṣó mọ ẹni tó ní glow rí ni. <laughs> mike adenuga oh. uncle mike mo mọ ọ bí wèrè. ah i swear. jọ bá mi help ẹ. wo ìbídùn tí n bá parọ́ gbogbo nǹkan tí mò ń wá láyé mi kì í má rí. àmín. ibi wọn kì í ṣàmì it's not nice téèyàn bá ń ṣe pé máa sọ pé kó stop ni kó dáa má bínú mo rò pé àdúrà ni. because àtẹni tó ń ṣe pé àtẹni tó ń gbọ́ everybody ni wọ́n jọ máa yàwó ẹ̀ka kan ni but that's not important. Hmm. Um, tí máa ṣe tó ń sọ i need to sleep kó máa máa bá ọkùnrin máa sọ̀rọ̀ hmm. of course mo mọ̀ wọ́n gan because ọ̀dọ̀ dáàdì náà ti gba owó tí wọ́n fi bẹ̀rẹ̀ business. Eh? yes don't worry. Ah ṣòro let me tell you little thing about him hmm. ṣòro uncle Mike wọ́n love mọ́mí wọn gan-an hmm. she's a very wonderful mother Aww. yeah but mọ́mí um, wọn gangan ló ń jẹ́ Gloria eh? yeah so wọ́n kàn yọ rí abẹ ni wọ́n ṣe sọ glow ni glow. Eh. Gloria wọn yọ rà ríà ríà ó bá di glow. glow I swear to God ah. very wonderful ó mọ wọn gan-an. Jídé eh. but don't tell anybody o mi ni sọ fún anybody wọ́n ní another surname it's called Ogunbanwo onosima sọ global com. Ogunbanwo Bakam nìyẹn. Bakam yeah mm. it's alright darling I'll do that for you or better still today is um, Thursday. Ben. okay no today is Wednesday okay Wednesday Thursday Friday let's say it's Friday or Saturday. Mm. yes maniki ọmọ Mike Uncle Mike wa Junior. oh Junior Mike. Junior is my very close friend our close gan àjọ ah, tó bá ti fẹ́ máa bọ̀ sọ fún mi kí n lọ ṣọ́ lẹ̀ mọ́ báwọn oh, ní iná ìṣeéṣe. junior is very pleasant o lè wá kó fẹ́ everybody ní ten million. irọ́ ni. he will come. irọ́ ni. he will come with ah. junior he will come. yes he will come don't worry. Ah, professor william tẹ̀lé frustrate mi rárá tí <laughs> eh, please ẹ Oti remi ti rẹ̀ help me to drive car yẹn. o mọ̀ pé drive. okay we'll do it this way whoever takes the car will just drop me off at the department and then take the car. o máa ń stress ara ẹ mú kọ́kọ́rọ́ yẹn wá. ok gba o ṣe. kò sí mọ́tò tí Yétúndé ò wà rí ah. Yétúndé mọ gbogbo mọ́tò wa Yétúndé jọba wa ṣe drive ẹ ó ń wa ṣégenu mọ́tò. ok. ó yá. Yeah. Uh, but there's there's just um there's just a problem one problem not problem sis just one. Kini. The problem is um me only drive manual I just I can do just automatic. My car is automatic. <laughs> automatic. Mm. Uh, problem tí mo ní pẹ̀lú automatic yẹn náà ni pé it's not the kind of automatic you brought to school it's the one that to bá ṣe wọnú mọ́tò to bá kọ̀ tẹ̀ báyìí pam ó dẹ̀ sọ pé take me to lecture room ó dẹ̀ máa gbé ẹ lọ lecture room. ó tọ́ ni. Yetunde má binu, má binu. but Tony boy it's the truth now kí lè oh, wo ra yín fún this one I understand irú mọ́tò tí Yetunde máa ń wà á kọ́ máa sọ fún ni pé car are you ready take me to 411 straight mọ́tò yẹn kọ́ máa gbéra fún wa rẹ̀ ní how tabai I dẹ̀ dúró. ibi dùn tó ṣe man ń sọ̀rọ̀ I don't wa mọ́tò sómi gbogbo I say Ibidun I swear you're not you're not you're not supposed to be a student I swear you are not supposed to be a student the fact pé wọ́n bí ẹ e sí agége agége àní e. ẹ ìyẹn omi pé kókó máa fẹ́ ẹnu yọ̀bọ̀ like mo ń wa mọ́tò I drive I know, my darling. I know, darling. Mo play da da da da da da da. That's why most time mo ma like ma jókòó sẹ́gbẹ̀ window kí lè roll down window because of fresh air. Kini ni mo wá sọ́nsìn tó bad ẹ̀yin ọ̀rẹ́? Kí ni mo sọ́nsìn tó mm. bad? Even èmi gan mi ò mọ̀ pé London jìnnà tó yẹn. Yes, seventeen hours. I'm seventeen hours la fi máa ń plane ìjọ yẹn mo wà nù plane ten hours ọ̀ṣẹ̀ wà lórí afẹ́fẹ́ lébi yìí bá pa mí mo control control ibi yẹn máa pa mí. wà á dẹ̀ sọ fáwọn waiter kan fún ẹ lóúnjẹ nínú aeroplane. Ah, oúnjẹ táwọn waiter yẹn máa ń serve máa ń kéré nǹkan tí mo ṣe ni pé mo dìde fún ara mi mo lọ bá pilot yẹn mo ní excuse me pilot would you hold on ó dẹ̀ dùbò fún mi bó bá pe onígálà ń bára gálà lórí afẹ́fẹ́ the worst part of it ni pé bàbá yẹn wá ní òun ò ní change mo bá ní do you realize for Christ's sake that we are on air. ibi dún irọ́ pẹ́ kú báwo ni play ìwà ìwára gálà ṣáwọn òrìṣà ló fẹ́ ta gálà àbí Pluto ló ti fẹ́ rà. kí ló ń tiẹ̀ ń sọ yìí ná Yétúndé má máa bínú báyà bó ṣe mọ ọ̀rọ̀ pa bẹ́ẹ̀ lèmi náà ṣe mọ̀ ọ́ sọ bó bá sọ́wọ́ next week máa sọ́wọ́ next three weeks náà ló wà lára bó ṣe rí you are not even fair you are ugly. òun <laughs> ni bra hàn nínú kínní. <laughs> idiot ẹ̀yin rẹ̀ kí ló ń pa ẹlẹ́ ṣé masters ló ń at your age ó bọ́ ṣe i don't blame you. kò ṣe àná. o ti bínú. i know everything about your family you live in agege idiot. danfolo yẹ ciao ẹlẹ́sẹ̀ òsì méjì. ciao ọ̀rẹ́ jẹ́ kan lọ kí n bẹ̀ wá. Ah, Ọlọ́run ní jẹ́ kẹ́ pa mí. ẹni tá rẹ̀ Yétúndé ló máa pa mí ibi dùn kan kí lọmọ yìí ṣe fún ẹ náà tó lè tó yìí kí ló ṣe kí ló rà nígbà ẹ. kí ni kò rà. ó Hello, Daycare. Hey, hello. What's up? I'm fine. How are you? Hello. Fine. Hi. Uh-uh. Ah, kí ló tó bá mi mú hand out yẹn wá sí I'm so sorry. Mm. Anyway, our room members mi one wà nínú mọ́tò me, and you know it's my car so kọ́ máa lọ máa fi pé mò ń pọ́ńtorí mo jọ́ mọ́ PIR three oh four ni make sure kó tètè ká ṣe mọ̀ pé exam today and I will need to read. Oh, this is fine, thank you. Oh, thank you so much. Okay, eh, I'll see you. Hey, eh, sorry, baby. Um, we're actually discussing about àwọn Boko Haram, who want rich, that they are rich people. Oh, sweetie, don't even go there. Of course, àwọn tó lówó jù Naija ni, and my father is actually one of them. <coughs> Mo mean pé àwọn suicide bombers, as in suicide bombers. Suicide bomber. Suicide bombers. Suicide bombers. <laughs> um, actually mi ò mọ̀ pé àwọn yẹn ló ń sọ mo rò bó sọ pé bu ramram wọn pa àwọn family kan wà ń bẹ tán máa ń jẹ́ bẹ́ẹ̀ lọ́yọ̀ anyway ṣó wa okay. Yeah, sweetie um, is this your bag. Yeah. oh LV I have the original it's very expensive but it's nice why not try at least first class oh my God sweetie um, so èló ni gbogbo oúnjẹ tẹ́ jẹ let me just. Um, just 500 now. 500 or you guys can make do with 2,000. Be good, bye. Ah. Hello, Dad. I'm fine. Um, I'm calling to apologize for breaking the flat screen at the reception. Emma bínú daddy i'm sorry i i didn't i was actually looking for an attention and but me, they they get a ló for. i won't do that again so i'm sorry yes dad okay oh what's that oh my god Professor Hulberg Oh, Oxford University has really lost an icon, you know. Kí lẹ sọ? ah, ah lẹ́yìn ṣe mọ̀ pé autism ló pa wọn? Ó only just speculations ní gbogbo yẹn náà. Oh, okay. Oh, that's pathetic though. All right, Dad, let me talk to you later. I'm Sorry about it once again. I'll talk to you soon. Love you lots. Bye. <laughs> Jimmy, my sister from another mother. You know, we have things in common. Yeah. Of course. Um, so, um, Professor Wubog Tiku. Don't tell me we're dropping my conversation with my dad. What do you mean? Like, like I'm jobless, like I don't have anything to do with my life? You said that yourself. It's not big deal. That's that. So we want máa man fọ nǹkan. O <sighs> mọ̀ pé báwo ọmọ olówó ṣe máa ń ṣe nìyẹn. Èmi náà ti máa bínú máa ń fọ nǹkan. Kí n tó wá sí school mo fọ mọ́tò twenty eight. Wọ́n fẹ́ sunkún pa. Mo fọ Lamborghini. Mo fọ Karen. Mo fọ BMW. Don't worry, I hate to talk. I've got better things to do, babe. Me too, baby. My phone call, kiri. Lórí burúkú ọmọ òfò, ó ti fi eyín dáṣọ, máa fọ́ tẹlifíṣàn kiri, gbà tẹ́ sì ṣe owó. Olùṣí, ọmọ òfò, ọmọ ìgbèrè ju thirteen years rẹ̀, ìdí ebi gbẹ dáadáa. Gbogbo ìgbà ló I'm dé o, wọ́n dé, àwọn eléyìí bad news Hello, ìyá Yétúndé. Ẹ nǹkan kékeré kan ló máa ṣẹlẹ̀ a máa nídìí owó díẹ̀ bóyá wọ́n kó ránṣẹ́ bàbá ẹ̀ ní pé kí n pè é nì. ẹ mọ̀ pé mo wá ṣiṣẹ́ ní skul ni kò tí ẹ pè rí pé sẹ́ẹ̀dì àkáǹtì ẹ wò ó. mo mọ̀ pé òun gbìyànjú àwa ló yẹ ká máa fowó ránṣẹ́ mọ́ ìgbà tọ́lọ́run ti dá wa báyìí ńkọ́ ṣó lè fi recharge card ránṣẹ́. káàdì èlò tiẹ̀ rí yẹn tà. a tà ní kíákíá. two hundred èmi ò rí káàdì two hundred sẹ́ǹdì o. màá sẹ́ǹdì káàdì hundred naira sí yín màá sẹ́ǹdì fifty naira sí dáàdì torí nǹkan tẹ́ ń sọ òye mi. so ma you know what. mami i'm just gonna call you back. oh yuck okay mami ẹ ṣé gan thank you mami love you mami my regards to Auntie michelle obama tell her i love her so very much bye mami. Ciao. Mwah. <laughs> Alrighty. Kini. Yétúndé mà kọ́ ló tún sọ̀rọ̀ òyìnbó ni ó máa tún sọ fẹ́fẹ́fẹ́. Eh, eh, ìwọ gan ni problem. Tí àwọn afẹ́ báyọ̀ sọ̀rọ̀ tó jẹ́ kókó gangan lè yẹn ń sọ sọ ah, fẹ́ fowó ránṣẹ́ o fi kẹ́rìtì ránṣẹ́ o ti tán ọjà ń kí ẹ pẹ̀lẹ́ ṣàlàfíà ló wà ṣé yẹn ló kàn. ṣé mo kí mo dẹ̀ tún sọ fún ó lóun máa fi. ṣó lóun máa fi ránṣẹ́. ẹ o credit tá a máa tà òun á fi ránṣẹ́ àmọ́ òyìnbó. ẹ bó ṣe rí nìyẹn communication wa ní ọ ah, ò tí ì rí tọkùnrin fẹ́ pé èèyàn rí tó fẹ́ pé obìnrin tó fẹ́ pọkùnrin ló gbé fóònù tàbóbìnrin fẹ́ pọkùnrin tó jọkùnrin ló gbé fóònù ó ń dàrú mọ́ra wọn ó lè pè é pé ẹ lẹ́wọ̀ bá mi ṣàlàfíà lẹ́wà tó wà ní ìnáńkọ́ dáadáa àdìsọdún dà ìkì tó yẹ kí Yorùbá ló pé o ó lè pé Yorùbá pé kedu ọdún mọ inú ọgbẹ tó máa oríṣi kan dárò bọra wọn. ìyẹn máa le o. China bá gbé Japan bá gbé kó sáà fi káàdì rẹ̀ sí wa ní o. àmọ́ tí káàdì yẹn tó bá lọ bọ́ sọ́wọ́ òyìnbó nǹkan. jọ bínú ṣé gbogbo ìgbà làwọn pẹrẹǹtì ẹ máa ń béèrè bó ṣe máa ń send Western Union ni. ṣé wọn are you a fucking are you a bastard. kí ló dé ṣáṣá ń jà ní mo béèrè lọ́wọ́ ẹ. ibi are you a bastard mo can you just Can't you just do something for me, Bidu? Can't you just stay without talking to me? This is my best friend. Ibidu, please. Má bínú. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi. Ciao. Wo má gbàgbé iṣẹ́ Wálé Adénúgà tó fẹ́ fún boyfriend mi. Ó ń tọrọ nǹkan lọ́wọ́ èèyàn and you still blabbing blow. Ṣé Wálé Adénúgà ni mo sọ fún ẹ? Ṣé o fẹ́ lọ heart ni? I said Uncle Mike Adénúgà any which way ọ̀rẹ́ má gbàgbé ó ti ń pé two years o ò tí put it to pass. are you a bastard. same to you ìbéèrè ni. don't worry by the time ti junior bá máa wá síbi ojú máa fi kí n jẹ. my child my child. whatever my child my child. whatever. my child that a good head olóríire ọmọ yesterday how are you arúgbó ọjọ́ instead of this how do you do. it's okay. Um, mo fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún mi mo need owó mo dẹ̀ lọ́wọ́ mo lówó dọ̀ọ́ but I don't have naira I have um, dollars I have pounds mo mọ bóyá ẹ̀kan lè fún mi tí bá ti ṣe I will give you àmọ́ eh, ṣọmọ sọ fún mi pé jáde wá pẹ̀lú Obama for second time America. so only time táwọn bá dé àwọn máa fún yín ní millions of naira so ah. can I get the cash please. ah Yetunde my child I know you cannot lie o lè parọ́ fún mi àmọ́ yìí ń wà lẹ́ni sí i ni pé dédé owó yìí wà lọ́wọ́ mi owó yìí àwọn àbúrò rẹ̀ máa fi sanwó school ni. sorry is the money that your aburo. àbúrò àwọn àbúrò rẹ àwọn your aburo. rẹ. stop i'm the last born of my family. Ah, but uh, you call me uh, mommy mommy mommy my children are your aburo, náà. No? Porter eh? èmi àti yín aton. I was born and brought up in the U.S., New York to be precise. Hey. So please, ṣé máa fún mi abẹ́ fún mi. Yétúndé ìgbà tó o bá ti fẹ́ wá sọ̀dọ̀ mi, àwọn òyìnbó yìí ó máa ń sọ yìí máa ń le jù, ó máa ń ní jù ní tèmi. Máa come down to my level. You see, uh, the the the the elaboration of the English is becoming big. big stop the collaboration, please. I stop with the collaboration here. Listen, are you giving me the cash? or you're just going to continue giving me crack bullshit. Huh? Ah, Yetunde, Yetunde, good to see you. Eh, what ẹ kú iṣẹ́, Yetunde wo, Already, mi tí mo sọ fún ẹ, ó ti wà around, ó ti fẹ́ meet ẹ. <laughs> my God, stop it! Ṣé tí wẹ́ẹ̀ ló ṣe ń pariwo bí adìyẹ? Like a dog, Australian dog, bulldog, local dog. Ó ṣe gbogbo yẹn mo gbà má bínú wọn lọ meet ọ̀rẹ́ mi má bínú jọ pọta ẹ ṣe mọ. ambo let me just make the money. ó fẹ́ make the money. Ah, ọlọ́run ṣàánú gbogbo èèyàn ló fẹ́ bó lówó tọ́ ah, ọmọ olówó màmá rìn dín o ọmọ olówó máa mú mú òyìnbó bó ìkíndé mú o are giving me the cabo shit are giving me the wọ́fọ́fọ́ ìṣàtúlẹ̀ ìkẹlẹ̀ ayọ̀ jẹ́jẹ́ ọlọ́run ọba ṣáà àwọn ọmọ olówó ìmọ̀ ọ̀lẹ́kọ̀ rárá mo lè bí lọ́mọ èmi ló sọ pé mò ń ṣe kábùṣì ọlọ́run á ṣàánú o.